وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد يا عباد الله إن الله تبارك وتعالى خلق, خلق الكون وجعل فيه ما يسر العبد ويفرح كما أنه جعل فيه ما يخيف العبد ويردعه وإذا وجد العبد ما يسره حمد ربه وشكره وأثنى عليه وإذا وجد العبد ما يخيفه لجأ إلى ربه واستعاذ به من هذا الخوف والقلق وإذا فعل العبد ذلك أذهب الله عنه مخاوفه وهذا هو خلق المؤمن أما الكافر المشرك فإنه إذا أصابه فرح مرح وافتخر وإذا أصابه خوف أشرك بالله تبارك وتعالى ودعا غيره من ملك أو جني أو نبي أو شيخ أو ما أشبه ذلك ولا شك أن ذلك هو عين الشرك بالله الذي لا يغفره الله تبارك وتعالى لا يغفر الله تبارك وتعالى الشرك إذا مات العبد عليه ولم يتب إلى الله قال الله تبارك وتعالى وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا أيها المسلمون إذا أردتم أن تعرفوا معبود العبد إذا أردتم أن تعرفوا معبود العبد فانظروا إليه في حالة المحن والخوف فإنه لا شك سيفزع إلى معبوده في قلبه ولذا ترى ممن ينتسب إلى الإسلام أصنافا كثيرة فمنهم من يرجع إلى ما يقال بأنهم الكبار عند خوفه ومنهم من يرجع إلى الكهان عند الخوف ومنهم من يرجع إلى صنم قبيلته عند الخوف ومنهم من يرجع إلى صنم بلده عند الخوف وغير ذلك من الشركيات التي يقع فيها كثير من المسلمين وإذا رجع وإذا رجع إلى هذه الأمور ولربما يرفع الله عنه خوفه وضيقه فيزداد به غيا في الشرك والكفر نعم فلا تغترن أيها المسلم فلا تغترن أيها المسلم بما يحصل من الأحوال للمشركين من نيل المراد لأن إمام المشركين إبليس عليه لعنة الله تبارك وتعالى فمع شركه نال مراده فقد دعا الله تبارك وتعالى وأعطاه سؤله قال أنظرني قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين أيها المسلمون اعلموا أن في الإسلام كل شيء أن في الإسلام كل شيء يحتاجه المسلم وإن مما وإن مما يذهب الخوف والقلق إذا وجدته أيها المسلم ما علمنا رسولنا محمد صلى الله عليه وسلم وهو مما يخص بالأماكن وهو الحديث الذي رواه خولة بنت حكيم رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من نزل منزلا فقال أعوذ بكلمات الله تامات من شر ما خلق لم يضره شيء حتى يرحل من منزله ذلك رواه مسلم ومما يخص, ومما يخص الزمان ما يصيبه الإنسان من العاصفة والرياح المزعجة فإذا وجدته أيها المسلم فعليك بما جاء في سنة المطهرة ومما جاء في سنة قراءة المعوذتين وإذا قرأتهما فإن الله عز وجل ينجيك من العاصفة والرياح المزعجة بارك الله لي ولكم في القرآن العظيم وجعلني وإياكم من المتبعين لسنة نبينا محمد صلى الله عليه وسلم الحمد لله أقول فولان وبوا أسيا صلاة فنبي محمد صلى الله عليه وسلم إذا كما يقول الله وبوا سبحانه وتعالى ọdá ayé ó fi àwọn nǹkan tí ó máa jẹ́ kí inú ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó máa dùn ó fi síbẹ̀ yẹn ni pé ó dá ayé ó fi ayọ̀ síbẹ̀ ọlọ́run ọba dá ayé ó fi ayọ̀ sínú ayé ó fi dùnú sínú ayé bákan náà bó ti fi dùnú sínú ayé náà ló fi ìbẹ̀rù sínú ayé ọba tó fi dùnú sínú ayé ó fi bànújẹ́ sínú ayé ọba tó fi rọrùn sínú ayé ó fi nira sínú ayé bẹ́ẹ̀ ni ẹni tó bá wá jẹ́ mùsùlùmí òdodo látara dùnú àti páyà àti bànújẹ́ yìí yó ní ẹni ó fi jẹ́ sí pé mùsùlùmí òdodo tó bá rí ayọ̀ tó bá rí ìdùnnú lórí ayé yìí yóò máa dúpẹ́ fún ọlọ́run ọba yóò dẹ̀ máa yìn ní gbogbo ìgbà yóò máa sọ pé rẹ ọlọ́run ọba mo dúpẹ́ o tó ṣoore fún mi bákan náà mùsùlùmí òdodo tó bá rí nǹkan tí ń pa láyà ìbànújẹ́ nínú ayé kò ní lọ bá nǹkan kan yóò lọ bá Allah subhanahu wa ta'ala ìbànújẹ́ yìí àti ìbẹ̀rùbójó yìí àti ìfúnpinpin tó wá bá láyé yìí kò ní taari ẹ̀ lọ síbi nǹkan míì yóò tàn jẹ́ kó sin ọlọ́run ọba sí yẹn ni pé mùsùlùmí òdodo lásìkò ayọ̀ ọmọ ẹ̀yìn lọ́wọ́n ọba ọmọ ẹ̀sìn lọ́wọ́n ọba bẹ́ẹ̀ náà lásìkò ìbànújẹ́ lásìkò nira ọmọ lọ sáde ọlọ́wọ́n ọba yẹn pé àti kìíní àti kejì ẹ̀ òòrì lọ́jẹ́ fún mùsùlùmí òdodo naam tàbá wa lọ bá ọlọ́wọ́n ọba nígbà tí àyà wa bá ń já tàbí tí ìbànújẹ́ bá wá bá wa ọlọ́wọ́n ọba yìí yóò dẹ̀ mú ìbànújẹ́ yẹn kúrò fún wa eléyìí ni ìwà mùsùlùmí òdodo tá a máa fi sọ pé eléyìí mùsùlùmí dígídí ni eléyìí mùmínì òdodo ni eléyìí mùsùlùmí tó dúró dáadáa ni ṣùgbọ́n kèfèrí tó taṣọ ẹ̀sìn islam bóra àbẹ́lẹ́bọ tó dáṣọ ẹ̀sìn islam búra tó ti bó ṣe ń kírun tó nì bó ṣe ń gbà àwẹ̀ tó bó ṣe jẹ́ pé àwòrán àwòrán ẹ̀sìn ni àwòrán islam ni tí ayọ̀ bá dé bá wá tí ayọ̀ bá dé wá bá yọ́ máa yọ̀ yọ́ máa ṣe fáàrí pé àwa ni àwa la wà níbẹ̀ tí wá ni àwa náà lálẹ́tọ̀ sí àwa la wà níbẹ̀ ẹ̀ mà mí ni èmi mọ̀ ń jẹ́ báyìí èmi mọ̀ ń jẹ́ báyìí ayọ̀ ní jí ó ṣe tí bá dé tí bá dé nǹkan mi là ń ké ọ̀pọ̀lọpọ̀ àwa tá ń sàfitì ara sínú ẹ̀sìn Islam tí bànújẹ́ bá dé nǹkan mi là máa ń ké sí ẹlòmíì ti rìnrìn kùnrin kí lọ́n wá ọ̀hún wọ́n ma kí lọ́n wá ọ̀hún wówó kí lọ́n wá ọ̀hún wá láàfíà ọlọ́run ló máa ń tẹ́lòmíì ti tẹ́sẹ̀ bọ̀ náà kí ló fà á kí ló fà á tó fi rí báyìí ìyẹn ni pé kì í ṣe mùsùlùmí téèyàn bá jẹ́ mùsùlùmí ìròyìn àkọ́kọ́ ní ọ̀jẹ̀ tiẹ̀ mùsùlùmí gidi tó dúró dáadáa tó gba anábìwá Muhammad gbọ́ sallallahu alayhi wa sallam gbogbo rẹ bọ́ tẹ́yìn máa ń ṣe lórílẹ̀ ayé ńlẹ̀ Yorùbá yìí tí yín ò tó tàwọn lárúbáwá tí yín kò tó dàwọn lárúbáwá tẹ́nìkan bá ń halẹ̀ pé ah, àwọn ilẹ̀ yorùbá wọ́n gbóná púpọ̀ níbulẹ̀ ti mú wa kí nìpìlẹ̀ wa sáà nípìlẹ̀ kan ní ibà yáwá náà ayáwálẹ̀ yorùbá látọ̀dọ̀ àwọn kan nígbà bá ń pàtàn wa wọ́n máa ń sàfitì wa sọ́dọ̀ wọ́n ní yorùbá látọ̀dọ̀ Ya'rubu ibn Qahtan ìpìlẹ̀ wa lọ́dọ̀ wọn náà láti wá kí la wá ń mà tójú tí wọ́n lọ bẹ̀ náà láti wá ìyẹn fi ayé pé ẹ̀sìn mùsùlùmí òdodo mùsùlùmí òdodo yóò máa jẹ́ pé ìwà tá a wí lálákọ̀ọ́kọ́ ni yóò máa jẹ́ tiẹ̀ ẹwà rẹ̀ ni tí ò ṣe islam ṣùgbọ́n gbangba rẹ̀ islam ni ṣùgbọ́n kọ̀rọ̀ rẹ̀ nǹkan mìíràn ní sìn tí bàyà bá dé yóò lọ bá nǹkan mìíràn ọlọ́run ọba ẹlòmíì lọ ń bá àwọn màláíkà màláíkà kan yóò máa pè yá jubril yá mikael ẹlòmíì tó bá tún porúkọ tá a mà tí ẹ̀ tún san ẹ̀ ráwọn mi orúkọ tá a mà rí ẹ̀ sàgbọ̀ ìlú níparí ẹ̀ ni ń nǹkan mìíràn ọmọ pẹ̀lú ẹ̀yìn ọlọ́run ẹlòmí ń pè àwọn àlìjànú ẹlòmí ń pè àlìjànú ẹlòmí ń pè àlìjànú ẹlòmí ń pè àwọn ànábì ọlọ́run ọba ẹlòmí ń pè àwọn séwù ẹlòmí nígbà míì yọ́ máa pè nǹkan mìíràn tẹ́ẹ̀tì ẹ̀ ní ẹmọ bí tẹ́ẹ̀kàntì ẹ̀ mọ́ sí èèyàn lélẹ́ ní àbí àbígi àbí ẹ̀ ní mọ̀túnmọ̀ ẹ̀ ọ̀sán wí náà ni bí táwọn èèyàn máa pè láwùjọ àhámsà kákò kàláwò yà kí ni túmọ̀ ẹ̀ tó kò èèyàn lélẹ́ ní abókò ànábì ọlọ́run abókò kí ni túmọ̀ ẹ̀ agbénu lárúbáwá àmàtúmẹ̀ agbọ́ ní èdè yìnbó àmàtúmẹ̀ ní èdè yorùbá kọ́ lọ kí wá lẹ́rùn rí àhámúsà kọ́kú kàláòyàs kí ni túmẹ̀ àwọn nǹkan wọn yìí tọ́ bá ti pé nígbàtí ìfòyàbá wá bá tàbí ọmọ bá ń wá nǹkan kan níwájú ọlọ́run ọba tọ́ bá pé ó lórúkọ méjì ju ẹlẹ́bọ lọ torí pé tó ń pè á ọmọ túmọ̀ ẹ̀ kò sẹ́yìn tó mọ̀ ní èdè lárúbáwá agbóná dictionary àrítùmọ̀ ẹ̀ àwọn tí ń pè nǹkan tí wọ́n mọ̀ túnmọ̀ rẹ̀ tí wọ́n sàn ẹni tí ń pè Ọbàtálá àtọ́yá ibọ́n mọ̀ tí ń pè ní tiẹ̀ ìwọ òpó ní yìí tó ń pè ní tọ́mọ̀ túnmọ̀ rẹ̀ sẹ́dípò ní làákà yìí tó nípa báyìí ẹ jẹ́ ká sọ́ra o mùsùlùmí òdodo yóò dò dáadáa nígbà ayọ̀ yóò dò tọ́lọ́wọ́n ọba nígbà àbànújẹ́ yóò lọ bá ọlọ́wọ́n ọba tààrà táyọ̀ bá dé yóò dùpẹ́ fọlọ́wọ́n ọba tí bá dé yóò dùn ní mọ́sínsìn ọlọ́wọ́n ọba ah bóyá ẹsẹ̀ kan ni mi pẹ́ ọlọ́wọ́n ọba tó bó ti yẹ kí n pè ní ọwọ́ àmúra bẹ́ẹ̀ bá tẹ̀sí pé nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ọba olúwa rẹ̀ ti pé nǹkan mìíràn olúwa rẹ̀ ti dẹlẹ́bọ nìyẹn o ọlọ́run ọba jẹ́rìí sínú sátọ̀ ìjìn ni pé wa annahu kana rijalun minal ins kì í sẹ́yìn lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ tẹ́ ń pè pèkúpè lásìkò tá a wà yìí tẹ́ ń pè nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ọba kì í sẹ́yìn lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn kan ti ṣe síwájú kí ni tó máa yà àwọn olóòní wọ́n ń sáàdì àwọn èèyàn kan ti lọ lórí ilẹ̀ tẹ́yìn ọ̀gbá wọn kọ̀ránì pàtàn fún ayọ̀ àwọn ẹ̀dá kan ti lọ ọkùnrin bí ọkùnrin làwọn tàn èèyàn bí èèyàn ni wọ́n ṣùgbọ́n níwájú ọlọ́run ọba wọn èsè èèyàn bí èèyàn ṣùgbọ́n lórí ayé báyìí èèyàn ni wọ́n o alukóran sọ pé wa annahu kana rijalun minal ins àwọn èèyàn bí èèyàn náà àwọn ènìyàn tó gba èèyàn mọ̀ ni wọ́n ka ya'uduna bi rijalin minal jinn tí àdánwò bá bá wọn tàbẹ́rù bá ń bá wọn wọn kí sọ́rọ̀ wọn ọba àwọn àwọn èèyàn kan àwọn ẹ̀dá kan nínú àwọn àlìjànú òun ni wọ́n lọ bá yí pé àlìjànú ti ń bẹ lórí òkè yìí ṣe nǹkan báyìí fún wa nígbà tí yẹn náà lọ síbi ọ̀ṣun ọ̀ṣun òṣogbo omi báyìí náà àlìjànú kan bẹ́ẹ̀ mẹ́ wọ́n ti ẹ̀pọ̀ tí wọ́n wà mẹ́ ó lè dúró mẹ́ẹ̀kọ́ máa pè lóru kọ́ máa dá ọlọ́run pé yẹ́ẹ̀sì mo ti gbọ́ àdúrà rẹ̀ mọ́rùpọ́lọ́ ní dá ọlọ́run o àlìjànú tó bá lọ sí abẹ́ igi kan tó o bá dúró pẹ́ ń bẹ̀ tó sáà ń pin nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba ń bẹ̀ àlìjẹ̀nú kan wà yọ̀yọ̀ jù sí yọ̀dà ló mẹ́ kí ló fà á ọ̀hún wa ẹgbẹ́ òun náà sì ń wá káwọn ọ̀pọ̀ nínú ojú ọ̀nà ẹbọ ṣíṣe náà ọlọ́run ọba sọ pé àwọn èèyàn kan wà tí wọ́n máa ń wá náà lọ́wọ́ wọ́n máa ń fẹ̀yìn ti àwọn ẹ̀dá kan nínú àwọn àlìjẹ̀nú fazaduhum rahaqa Al-Qur'an wá sọ fún wa pé tí wọ́n bá ti lọ bá wọn yìí ó sì ṣe kẹ́ rí èròǹgbà yín gbàǹbẹ́ o ṣùgbọ́n fàzàdúhùn rọ́hákọ́ tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n máa jẹ́ kí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó wíkì sí ìmí ọ̀rẹ́ nìkan kan tó lọ bá àwọn ní àwọn ẹlẹ́bọ tàbí tó rìn ìlànà míì yàtọ̀ sí ìlànà Islam àfi kó di ọ̀lẹ kí lọ́ba tí ó fi di ọ̀lẹ tí kìnní kan bá dún báyìí ẹ̀rù ọmọ báyìí ẹ̀rù àwọn tàwíìdù wà ń jókòó nínú mọ́sálásí wa bá a sì jókòó ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ wa ó ní tàwíìdù ni wa ẹ̀rù yìí bà wa bí kinní kan bá dún jù bẹ́ẹ̀ lọ lórí páànù ilé tiwa ó ń ṣeré tiẹ̀ ni òríwọ tó dúró ti tawhid tó bá ti jíjọ́ kejì báyìí gbogbo ilé àfáàní ọ̀tọ̀ káàkiri travel lọ sí kòntórí Lagos torí pé kinní kan rún lórí páànù ilé ẹ̀ ọjáde síwájú ilé rẹ̀ wọ́n gbẹ́ ẹbọ sí ẹ̀rù à ń bọ̀ kí Islam ti kọ́ ní gbogbo dáwì sí gbogbo ránù báyẹn kó nítumọ̀ kankan inna kaida shaitan kana dha'ifa gbogbo agbára èṣù kò jẹ́ nǹkan kan níwájú agbára ọlọ́run ọba tó ọba mọ ọlọ́run ọba sí dáadáa ṣùgbọ́n tí ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ni pé àdó dáadáa náà ni kùránì sọ yìí ìwọ tó ọba ti lọ bá nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba ń tọ́ ṣẹlẹ̀ sáwọn ẹni àkọ́kọ́ yóò ṣẹlẹ̀ sí wọn náà fazaduhum rahaqa èyàn ọmọ lẹ sí ni ọmọ wíìkì sí ni èyàn ọmọ wíìkì sí ni gbígbà tá èyàn ọ̀yà tọ́wọ́n ní hospital kan wà ń bẹ̀ yẹn tó bá lọ bẹ̀ wọ́n tọ́jú ẹ̀ dáadáa ìsìláàmù nìyẹn wọ́n lọ hospital kan bẹ̀ ń bẹ̀ yẹn náà ah sórí e, èyí tí ó tọ́jú ẹ dáadáa yẹn oṣù kan ló lò ń bẹ́ o yóò tírìtì àìsàn tí ń ṣe ó dáadáa ṣùgbọ́n kan bẹ lókè mẹ́ yẹn wákàtí kan ni ṣùgbọ́n wá lè di oṣù tí ń bọ̀ o ẹsẹ̀ kan ní dùn tó gbé débẹ̀ kó di kíni kó dẹsẹ̀ méjì tí ó máa dùn ẹ rí bẹ́ẹ̀ ni ẹbọ ṣiṣẹ́ jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti lọ sábà nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba nígbà tí àdánwò wa bá lọ mọ̀ pé rìsọ́ọ̀tì tọrọ lọ́jà sí náà ni pé ọmọ wíìkì sí ni wọ́n tó máa bá ọ fi kún sí ni ṣùgbọ́n tó bá lọ bá Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba yìí yóò mú kúrò fún ẹ ìyẹn lọ́sẹ̀lẹ̀ táwọn ẹni ìsáájú yìí náà ẹ̀yin mùsùlùmí òdodo tá a bá fẹ́ ma ọlọ́run ọba ẹni kọ̀ọ̀kan wa ìwọ náà bẹ̀rẹ̀ àrẹ lè rè kò sí wẹ́n tí ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà tó bá fẹ́ ma ọlọ́run ọba tá a gbọ́kànlé èmi àti ẹ̀ a lè mọ̀ wo nígbà tá à ń jẹ nírọ̀rùn a lè mọ̀ nígbà tá a a lè mọ̀ nígbà tí ń tà ń fẹ́ ọ̀tẹ̀ lọ́wọ́ nígbà wo láàmà nígbà tí a bá ní ìpọ́njú bá náà láàmà ọlọ́run ọba tá à ń sìn lóòótọ́ anábíwá Ibrahim alayhi salatu wassalam nígbà tí pọ̀njú dé ta lọ́lọ́ ọba jama Allah ọlá àbí ọlá anábíwá Musa alayhi salatu wassalam nígbà tí ìnira dé ta lọ́lọ́ ọba jama Allah ọlá àbí ọlá anábíwá Isa alayhi salatu wassalam wọ́n fẹ́ pa wọ́n rí pa alayhi salatu wassalam so ìwọ náà yẹra rẹ wò rántíjọ́ kan nù láìfẹ́ tó lò sẹ́yìn tó ní ìnira kan bóyá ẹ̀mí rẹ kún fún kankan tó ń wá tọ̀ wá rí tàbá ìsàkán sí tètè lọ rántí ń tọ́ lọ bá ń gbà náà ẹlòmí inú àwọn èèyàn wọ́n ní kọ́ lọ bá àwọn àgbà kọ́ lọ sí ẹ̀bẹ̀ àwọn àgbà ọlọ́run ọba rẹ nìyẹn tó bá ti sẹ̀bẹ̀ àgbà nígbàtara ni ọ wọ́n wulẹ̀ kírun mọ́ wá gba ìsìláàmù padà pé mo fẹ́ fà àwọn àgbà lẹ̀ ẹni tó bá fẹ́ ṣe ìsìláàmù yóò fi kí ní ẹ̀ yóò fa àgbà sílẹ̀ o àti ẹ̀wà gbogbo arúgbó tó bá ti dàgbà púpọ̀ jù gbogbo wọn ni sọ lórúkọ tí ò dá wọn lébẹ̀lì wọn lórúkọ tí ò dá so nípa báyìí àwọn àgbàlérè sì pọ̀ dáadáa tí wọn ti ẹ̀ mọ nǹkan kan nípa àránù tẹ́ ń lẹ̀ mọ́ wọn lára ẹni ẹlòmíì tí bànújẹ́ bá dé bá wọn pè kọ́ lọ sí ẹ̀bẹ̀ àgbà àgbà náà lọ́lọ́run ọba rẹ o lásìkò yẹn o yẹn ni pé tí wọn bá bi wá léèrè pé ta lọ́lọ́run ọba wa ń bò láàmú ọlọ́run ọba tá à ń sìn ni pé nígbà tí nìyẹn ni ọ̀n wá kìnní kan ni ọ̀n wá gbà wo ni wọn á ní kọlọ̀ bá kì í bá ti kàn bẹ ní ìlú báyìí báyìí yọba lọ síbẹ̀ ẹ̀ńtọ́ lọ bá yẹn òní ọlọ́run ọba rẹ̀ torípé ẹ̀ńtọ́ lọ bá yìí òní aládánwò tí ẹ lọ́dọ̀ ta ní bẹ láyé tọ́lọ́run ọba dá tí ọ̀fàdánwò sí lọ́dọ̀ wàláhì ọlọ́run ọba ò sí kódà kọ̀sẹ́dà kan ti ń bẹ lórílẹ̀ tọ́lọ́run fún ní gbogbo ń tọ́fẹ́ tán kò sí kọ̀sẹ́dà kan ti ń bẹ lórílẹ̀ tí ò ní àdánwò tí ẹ lọ́dọ̀ tí ẹ kò sí ojú àwọn lọ ọ̀pọ̀ ju àwọn lọ so nípa báyìí ẹ̀ńtọ́ lọ báyìí tí wọ́n ní babaláwo kan ní àbá àfáà kan ní tọ́ba ti lọ bá òun lọ́lọ́run ọba rẹ̀ lákòókò yẹn naam ẹlòmíì wọ́n á ní tí ń ṣe ọ́ yìí àìsàn tí ń ṣe ọ́ yìí kò lè lọ àfi kó gbé òrìṣà ìdílé rẹ̀ kọ́ lọ bọ́ ẹ̀rí a ti gbọ́ bá ń dáadáa nílùú àwọn ìlú wátàwà yìí wọ́n ní àwọn ah, ní káwọn lọ káwọn padà sí ìdílé òrìṣà kan bẹ nínú ìdílé yín tẹ́ ẹ̀ bọ́ mọ́ àfẹ́kọ́ lọ kò lọ bọ́ tọ́ ọba ti lè bọ́ òun náà lọ́lọ́wọ́n ọba rẹ̀ tó ń sìn gbogbo orun tó ń kí ni kò sí tọ́lọ́wọ́n ọba òfìsì ẹlòmíràn á ní òrìṣà alú rẹ̀ yìí wọn á ní òrìṣà alú rẹ̀ ní kọ́ lọ́sìn kọlọ tají kọ́ náà lọ participate mẹ́ níbi òrìṣàlú rẹ̀ òun náà yóò forú bójú yóò lọ sí gbogbo àwọn nǹkan wọn yìí ẹ jẹ́ ká pé ìlànà tí ò dáa ni naam ẹ̀yin mùsùlùmí ẹ má jẹ́ kó tàn wá jẹ o èèyàn lè lọ gbé òrìṣàlé bàbá rẹ̀ tàbí kó lọ gbé òrìṣàlú bàbá rẹ̀ tàbí kó lọ sọ́dọ̀ bàbá tí wọ́n ní kì í bá tì ní tàbí kó jẹ́ sí pé ń gangan fúnra rẹ̀ ó lọ sí ẹ̀bẹ̀ àwọn àgbà kó wá jẹ́ sí pé ń tó ṣe sí yóò lọ kúrò lára rẹ̀ bóyá ìsànkà ló ń sí ọ bóyá ọmọ lọ ń wá ó lè rọ́mà o àìsàn lẹ́yìn ó lè lọ o mọ́jẹ̀ kí ìyàwó tẹ́ ọjẹ́ ẹ̀rẹ́ mùsùlùmí lọ́mọ wípé olórí àwọn ẹlẹ́bọ olórí àwọn ẹlẹ́bọ onáà ni ṣèitán ó sàdúrà ọlọ́run gbàdúrà rẹ̀ ṣùgbọ́n níbo ni ó gba níbo ni ó bọ̀rọ̀ ẹ̀jà lálùkìyàmọ̀ níbo ni ó bàjá iná ni ẹni pé kì í ṣèyàn ṣèitán nígbàtí ọlọ́run bínú sí oníkọ́ọ́lá anzir ní ilá yọmọ yọba àtún oníwọ̀ ọlọ́run mọ́bẹ̀ ọ́wọ́ yálà anzir ní ilá yọmọ yọba àtún mọ́ pa mí ní kékeré jẹ́ kí n pẹ́ láyé débi pé mi ní kẹ́yìn kùnú àwọn ẹ̀dẹ́ ènìyàn jẹ́ kí n gbẹ̀yìn gbogbo ọmọ ádámà ìtumọ̀ ẹ̀nìyẹn ṣètọ́n oníwọ̀ ọlọ́run jẹ́ kí n gbẹ̀yìn gbogbo ọmọ Ah, mo ti gbàdúrà rẹ̀ ó sì pẹ̀ pípẹ́pẹ́ sí pẹ́ ní ayé tó ọlọ́run gbàdúrà ṣètọ́n àwọn ní èèyàn wá lọ sí di òrìṣà kan wá ní àdúrà rẹ̀ lè má gbà ó lè gbà mọ́jọ ọjọ́ lójú torí pa àwọn míì ìrújú yìí máa ń dá wọn láwọn wípé a ah, ebó ṣe ó sì rọmọ ẹnìkan náà ṣe tí ọ̀rọ̀ mà ebó ṣe tọ́ lálàáfíà ẹnìkan náà ṣe ń jọ kàwáyé tí ò lálàáfíà lọ́mọ yìí pé ń sí tẹ́lẹ̀ ní bọ́ọ̀ lọ́ọ̀bẹ̀ ní tọ́ ń yọ ti ọ̀lọ́wọ́ so nípa báyìí ẹ jẹ́ ká yí ìgbàgbọ́ wa ká jẹ́ kó lágbára dáadáa gbogbo ẹni tó bá ti já sínú kòtò yìí nínú ìgbésí ayé ẹ̀ kó yá yí padà kó túbá lọ sọ́dọ̀ Ọlọ́run ọba sísàdéhùn wípé mi ní padà bẹ́ẹ̀ mà láyé báyìí owó kò ti wulẹ̀ kó lé tó ó lè sáyé kọ́ ọmọ rí ìbànújẹ́ ó lè sáyé kọ́ ọmọ rí wínkùn ó lè sáyé kọ́ ọmọ rí ìfúnpínpín ó lè sáyé kọ́ ọmọ rí sùtá ó lè sáyé kọ́ ọmọ sáìsàn ó lè sáyé kọ́ ọmọ rí intí ọ̀tẹ́ Ọlọ́run so nípa báyìí tàbá ti ní tí ọ̀tẹ̀ wa lọ́rùn tàbí ẹ̀ká lọ́ba allah subhanahu wa ta'ala àbẹ̀lọ́wọ̀n ọba pẹ̀lú àníyàn àtàgbára rẹ̀ kó ṣe gbogbo nǹkan tá fi strong nínú gbàgbọ́ nínú àwọn ọ̀rọ̀ tá gbọ́ nínú àwọn ìrìn tá rìn nínú àwọn ẹ̀sìn tá a tí gbàgbọ́ wọ́n fi lágbára ọlọ́run ọba kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa wa akhiru da'wana ayá ìbádàlá ẹ̀yẹn rúsọ ọlọ́run ọba lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká lọ mọ̀ pé islam táwọn òyì tá a wà nínú ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ wa etí ẹ̀ là wà etí islam lọ́pọ̀lọpọ̀ wa wà àmọ́ ẹlòmí ń wúlọ́ kan báyìí ẹlòmí fọwọ́ mú kíngé báyìí ẹlòmí fọwọ́ mú gbogbo wọn tó nílò lálùkìyàmà tó fi gbádùn àlùkìyàmà ọlọ́run ọba ti parí ẹ̀sìn ní ẹ̀sìn islam ọmọ alhamdulillah ọmọ béèrè o béèrè o gbogbo nǹkan tá a fi sáyé gbogbo nǹkan tó nílò tó fi sáyé rẹ̀ ọlọ́run ọba pè sínú ẹ̀sìn islam ẹ lọ́mọ yìí pé gbogbo nǹkan tí máa pààyàn láyà tí máa dẹ́rù bàyàn báyà ti ṣe típa yóò fi lọ kú lọ́dọ̀ wa tẹ́rù ẹ̀rù tí ń bà wọ́n òfin anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọkọ wa ọkọ wa ní n ta ṣe ṣùgbọ́n kíní kan bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tọ́pọ̀lọpọ̀ fi máa ṣe tí kì í fi dà bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn tàbí lóní ò tiẹ̀ mọ́ òun náà ni wípé tọ́ ọ ti lè mú méjì mọ́ islam ọ̀n tara ẹ jẹ ni o ìgbà ẹja ṣe ti islam lẹ́yìn àárọ̀ ká ṣe tàwọn bàbá wa lálẹ́ ah ọ̀n tara ẹ jẹ ẹjẹ́ ká ṣe tàwọn bàbá wa lálẹ́ ká ṣe ti islam láàárọ̀ ọ̀n tara ẹ jẹ ni o ọgbọ́dọ̀ dúró dáadáa ni ọ̀bọ̀dọ̀ mú nǹkan mí mọ́ inú tó bí ọlọ́run nínú jù láyé fọ́mọ èdè ènìyàn òun náà ni kó mú nǹkan mí mọ́ ọlọ́run ọba kó níran kan pẹ́lú míì tó lè bọ́ sí even àwọn nǹkan tá a mọ̀ pé nǹkan tó easy ni tá a rò pé bóyá n tá n ṣe ní jẹ́ kí nǹkan yẹn ó ṣeé ṣe ọlọ́run fẹ́ ká má rò pé nǹkan yẹn ká má gbà pé nǹkan yẹn ní jẹ́ kó ṣeé ṣe for example tá a bá jẹun a gbà pé kẹ́ni ayò àbí tá a bá jẹun àwọn ènìyàn a máa gbà pé ayò wọ́n fẹ́ ká gbà nínú ìsìláàmù gidi ìsìláàmù tó bá wọnú ẹ̀ dáadáa yí pé oúnjẹ kọ́ ni yóò wà gbà pé ta ni yóò wà Allah bí tí wọ́n bá nígbàgbọ́ dáadáa náà tàbá fẹ́ lọ sí Lagos nsìn á pé aago mọ́tò aago ká àbí mọ́tò láago lọ gbà pé kìí ṣe mọ́tò yẹn ló gbé ọdẹ bá o gidi nìyẹn ọ gbà pé mọ́tò ká jẹ sábà bí ní bọ́bá wọ ọlọ́run ó lè má jẹun débẹ̀ bọ́bá sì wọ ọlọ́run ó lè jẹun débẹ̀ ìwọ ló ń ṣe ìsìláàmù gidi àní dé lẹ́wù yẹn agbọ́dọ̀ gbàdébẹ̀ yẹn ní ẹ̀sìn wáyé náà ẹlòmíọ́mọ́ pé tàbá fẹ́yàwó àbímọ sábàbí ni gbà pé kì í ṣèyàwó tó fẹ́ lọ́jọ́ bímọ o ọlọ́run lọ́mọ má ṣe kíni lọ́fẹ́ fún ẹ àìmọye tó fẹ́yàwó tí ò ṣe tí ò bímọ gbogbo àwọn nǹkan yìí àgbọ́dọ̀ nígbàgbọ́ ẹ̀ ìyẹn láti máa mọ̀ pé ìgbàgbọ́ wà lágbára dáadáa nínú Islam gbogbo nǹkan tá a fẹ́ tá a fi sáyé tí ó jáàbò fún wa lọ́lọ́run bá fún wa anabi wa sallallahu alayhi wa sallam ó sàlàyé ọ̀pọ̀lọpọ̀ fún wa nínú àwọn nǹkan tá a fẹ́ fi sí wa láǹfààní nínú khutba tèní òun náà ní pé tẹ́rù bá ń bọ̀ láàyè àgbà ní àwọn èèyàn tẹ́rù bá ń bà wọ́n wọ́n máa sá káàkiri máa wá káàkiri ìbẹ̀rù ààyè anabi kọ́ ani dáwì ìbẹ̀rù gbà anabi kọ́ ani dáwì mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kẹ́ ẹ mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin ìgbà àtààyè ìbẹ̀rù láàyè láàyè nítààyè bóyá ìlú rẹ̀ lọ́wà ní o àbò travel ní o inú plane lọ́wà ní o inú car lọ́wà ní o inú gbó lọ́wà ní o ọba rẹ̀ ń bì kan ní o ilẹ̀ fẹ́ fún ní o ilẹ̀ fẹ́ ọ̀nà fẹ́ dín ní o nítààyè anábì wa sallallahu alayhi wa sallam ọkọ̀ àní gbólóhùn dáwì kò sì gbà wá ní seconds mẹ́ta tọ́ ọba ti wí lẹ́ẹ̀mẹ́ta anábì wa sallallahu alayhi wa sallam òní tó fi kúrò láàyè yẹn nǹkan kan ò ní sí wọ́n bẹ̀ o táyé ẹ̀rẹ́ lómi tẹ́lú bá ti bàbá ẹ̀ yọ kásẹ̀ kan òkè ni ah tó bá ti kásẹ̀ kan òkè bó ṣe káwọ náà lọ náà nìyẹn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ní man nazala manzilan ẹnikẹ́ni tó bá bára rẹ̀ láàyè kan má múra rẹ̀ lọ́bẹ̀ o tí wọ́n bá ní òkè ń bẹ̀ yẹn o iná ń ju àwọn èèyàn bẹ̀ wáyà iná ń tọ́k ń gbà àwọn èèyàn má lọ́bẹ̀ ṣùgbọ́n ó débẹ̀ wọ́n ní kò síbi tó gbà lọ́wájú kò síbi tó gbà lẹ́yìn àfikọ́ ọ̀rọ̀ lu wígbólóhùn yìí tó bá wí ọ jáde mẹ́ntẹ́ o anábì wíbẹ̀ fún wa àwọn tó ti lòó náà àwọn sálàfù náà àwọn àfá ọ̀pọ̀ tààtì èlé kanáà mẹ́ dáadáa wọ́n ní kí ni kanáà tó bá ti rí ti ń pa ọláyà láàyè sọ pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq wílẹ̀ mẹ́ta anábì wa sallallahu gbọ́ntánà bíbi dáadáa mẹ́yẹn àgbékalẹ̀ ńlá ni lámúyà lóró ṣe ìtumọ̀ ṣe wù ní pé ẹni tí tí máa ṣèyàn ní nǹkan kan kò ní sọ kódà nǹkan tó gbé lọ́wọ́ bóyá bàtà rẹ kà á já níbẹ̀ yẹn tí wọ́n fi kó mẹ́ yẹn sọ fún ẹ bẹ́ẹ̀ lámúyà lóró torí pé tí bàtà rẹ bá já ìnira ní fún ẹ bàtà rẹ ò ní já ká ní pé aburú tí ń bẹ ń bẹ ò ní bá ọ ní tí ń bẹ lára rẹ tó tún lè kó nira báyẹ kò ní ṣẹlẹ̀ naam ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ kí n kì í fún wa délẹ̀ dáadáa ní ní ọ̀rọ̀ tá nàbí fún wa yìí sallallahu alaihi wasallam ààyè náà nínú ọkọ̀ tó wọ ọmọ ìyá mi tó jẹ́ mùsùlùmí òdodo lọ́kùnrin àti lóbìnrin ọwọ́ nù káà rẹ̀ ọwọ́ nù mọ́tò rẹ̀ ààyè ni àbí ìsá ààyè ni ààyè ká ni àwọn ìwọ bọ́ọ̀bẹ̀ kò wí bẹ́ẹ̀ ifun táyà mọ́tò máa ń fọ́ tí ẹ ò lè fọ́ o bí táyà mọ́tò bá jò bí máa jò bí ó bá jẹ́ pé yóò jò ni yóò da ọlọ́run ó dáàbò bọ́ iwájú fọkanáísà ni ó ti jò yíṣẹ́ wọ́n lọ́wọ́ àmọ́ mùsùlùmí tí ó do dáadáa ni ó máa làágùn bọ̀rọ̀bọ̀rọ̀ pé ó ń ta táyà lọ kú táyà mọ́tò ẹ̀ bàjẹ́ ó do dáadáa ni wọ́lá man nazara manzilan faqala a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq lam yadurruhu shay' kankan sí ọ ṣùṣùgbọ́n o ọ̀bọ̀lọ̀ mú méjì ma o tó bá ti lè mú méjì ma ọ mẹ́wàá ó sì àfi ká padà abẹ́lẹ́wọ̀n ọba kó ṣe ìta gbọ́láǹfààní fún wa ní àwọn nǹkan táà tó máa wí òun náà ni tí ìgbà tí ìgbà bá lé àpèjúwe ìgbà tó lé òun náà ni kí atẹ́gùn ó máa fẹ́ atẹ́gùn tó lágbára wọ́n ní ká fẹ́ ló gbòmọ̀sọ̀ láwọn àkókò bí ọjọ́ mélòó kan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tó gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan dànù Ànábì wa sallallahu alaihi wa sallam ọkọ wa nínú àwọn nǹkan tó kọ́ wa tó kọ́ wa táwì pọ̀ ṣùgbọ́n díẹ̀ nú ẹ̀ ní ẹkin fún ẹ tó yíṣe fún gbogbo wa òun náà ni tọ́ ọba ti jẹ́ sí pé atẹ́gùn bá ń fẹ́ anábì sallallahu alayhi wa sallam kana yaqra'u al-mu'awwidhatayn anábì máa ń ka qul a'udhu bi rabbil falaq títí dé parí ẹ̀ àti qul a'udhu bi rabbin nas ibi ń tọ́jú àmà sáré kiri náà ni pé ah atẹ́gùn gbélé ẹni tó wà níwájú rẹ àtẹ̀yìn rẹ àtọ̀tún rẹ àtòsí rẹ ó di pé ẹni tó <laughs> wo wípé kólé a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasiqin idha waqaba wa min sharri naffathati fil 'uqad wa min sharri hasidin idha hasad bismillahir rahmanir rahim kólé a'udhu bi rabbin nas malikin nas ilahin nas min sharril waswasil khannas alladhi yuwaswisu fi sudurin nas minal jinnati wan nas máa wí kò ní nọ́mbà ti súnì ní nọ́mbà àfihàn tí a nàbí bá fi nọ́mbà sí sallallahu alayhi wa sallam wíwá ẹsẹ̀ àmà kà òní ìdìsá máa wí tí gbogbo yóò fi lọlẹ̀ tàbí tí ó fi sú ẹ kì í sú ọlọ́run ọba ìwọ ní òsù sọ nípa báyìí àwọn nǹkan wọ̀nyí ọdọ́wọ́ wa àwọn mùsùlùmí àmẹ̀sìn yìí dáadáa o ẹ má bá wa lọ́kàn jẹ́ tá a bá rí báwọn èèyàn ṣe ń jẹ kó ni wọ́n ṣe ń tàkìtì nínú ẹ̀sìn ẹlòmí ń tàkìtì ọ̀bọ lọ nínú ẹ̀sìn báyìí yóò sì máa pòun rìn lọ ń tàkìtì lọ ni o pé ah mò ń rìn lọ nínú ẹ̀sìn ń tàkìtì ẹlòmí ń fàyà wọ́ báyìí bí tó dojú ẹ̀sìn rúmá tẹ́sìn dojú rúmá lójúdé ẹ jẹ́ ká tẹ̀síwájú ká máa lọ síbi ìjókòó tí a bá ti ní mímọ̀ wà mẹ́ tí wọ́n ti ní a lè kún nípa ẹ̀sìn a mọ̀ nípa ẹ̀sìn ó jẹ́ ká lọ síbẹ̀ a máa mọ sí wọ́tọ̀ ọba sáma ń tòní ó di tiẹ̀ nìyẹn ẹni tí ọ̀wá kó di tiẹ̀ sọ nípa báyìí abẹ́lẹ́wọ̀n ọba kọ́sàlẹ̀kùn mímọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa kọjá ká gbogbo yẹ́sìn Islam síwájú dáadáa gbogbo tẹ́ ń pè ní aburú ọlọ́run ọba kọ́ máa dáàbò rẹ̀ bọ̀ wá kó mẹ́ gbogbo tẹ́ ń pè ní dáadáa kọ́lọ́run ọba kọ́ máa jẹ́ kọ́ máa sọ̀kẹ́ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ìtọ́ bá ń wá ń bẹ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa nínú àwọn aburú ọlọ́mọba mú kúrò gbogbo tí ń jẹ́ bànújẹ́ tó wà lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọba sọ́dá ọlọ́ba tó lè ṣe bẹ́ẹ̀ mọ́sàsì bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa